ثم والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته آه هذا جزء من yá جزء ìjókòó tó في قلم رمضان palẹ̀mọ́ Ramadan paríparí tó fẹ́ jẹ́ òpin tíra wa Umdatul Ahkam ìgbèrè pé ọlọ́run ọmọ yọ ọdún tá a lè gbé a fẹ́ fi àdàgbà tẹ̀ náà rọ̀ ní èmi ọlọ́run fẹ́ ṣe ìpadà bọ̀ wá lẹ́yìn Ramadan ẹ̀jẹ̀ kọ́ ṣíṣe ṣe dáadáa fún wa sọ ibi tí a ti fẹ́ gbé tíra Umdatul Ahkam lil Imam Abdul Wahid Abdul Ghani al-Maqdisi rahimahullah. أبقى ننو كتاب العتق كتاب العتق قال نقا تتو أرولة آه زمان كنا العتق من الشريعة أوني من ẹrú kúrò ní oko ẹrú lílà ẹrú kúrò káṣí wàá fẹ́ràn ilẹ̀ fẹ́rù yẹn ìjọmọlúàgbé irú iru iṣẹ́ yìí ìkẹ́rùlẹ̀ yìí ń tó rinlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọba deda ni nínú àlùkò àná alákùnrin nínú àwọn ọ̀tá rẹ̀ tá a mẹ́nu bá ń bi ìdánilẹ́kọ̀ọ́ aláìpẹ́ yìí ó wà nínú rẹ̀ fọ̀tà àrí ìrora kọjá tí ń mọ̀ mí nà tó ẹrú lẹ̀ èyí tó àwọn ẹni ká lọ na súnà àwọn ẹ̀rí tó sọ nípa kátẹ́ rúlẹ̀ bó ṣe lọ́lá tó ọ̀pọ̀ fàyà nínú ẹ̀mí ìtọ́wà náà sàhìháyì nà hadith àbí ìhọ́yà ọ̀bí ọlọ́fà ẹ̀yìn nínú ẹ̀mí tó bí tú ẹrú mùsùlùmí lẹ̀ tó jẹ́ mùsùlùmí lọ́wọ́ yẹn ọwọ́ kó ẹrú tó dọmọ náà bí ọlọ́run sì máa tú oríkèé kọ̀ọ̀kan nìyẹn nínú kò ní wọnà ọlọ́run kódà wọ́n wà mẹ́fẹ́ hàtà fàrìjà hó bí fàrìjà yẹn níbi pé abẹ́ rẹ̀ ọlọ́run máa túlẹ̀ kò ní wọnà pẹ̀lú abẹ́ lórí kó tú ẹrú yẹn náà lẹ̀ tàbẹ̀tàbẹ̀ ẹ̀ ọmọ ẹnu wọn kò lórí pé ká tú ẹrú lẹ̀ ohun tó lálàáfíà rẹ̀ èèyàn sì máa gbé ẹni ọlọ́run pẹ̀lú ṣinṣin yẹn. nípa bẹ́ẹ̀ ẹ̀rọ fẹ́ sọ nípa ọ̀rọ̀ méjì àkọ́kọ́ nọ̀rọ̀ ọláwùlọ́ àfọ̀kàtẹ̀rùlẹ̀ ọ̀rọ̀ kejì kí ni stanley Islam nípa ẹrú àti tuntun lẹ̀ ẹ̀rọ fẹ́ sọ nípa ọládé ń bẹ fún tuntun ẹrú lẹ̀ ó ti tó ìyẹn tó àwọn àlejò tó gbádùn ó àtàwọn mí náà hàbà nù àwọn náà jẹ́ sọ́lá ṣọlá àlùfọ́lá sọ pé mùsùlùmí yóò tó bá tú ọmọ nìyẹn mùsùlùmí lẹ̀ ìtúlẹ̀ jẹ́ náà nìyẹn nínú náà torí bẹ́ẹ̀ àwọn àhàdís àti àzáàb wọ́n pọ̀ dáṣe jù wọ̀ nínú tí ń gbani lóńgbà lórí iṣẹ́ olóore náà sọmọdé ti sọ́nà ọ̀rọ̀ náà ní ṣe pé ọwọ́ àánú nǹkan tọ́lọ́run tó máa fi ń pa eh, ẹsẹ̀ rẹ ọ̀dọ̀ sí dáadáa tó tóbi tó kéèyàn tó mùsùlùmí lẹ̀ ló kọ ẹ̀rú ọlọ́bẹ̀ ìtẹ́rù lẹ̀ báyìí àwọn táwọn ti jèrè pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ọ̀nà sọ̀hánà lọ́dọ̀ agbára tó tóbi eh, lọ́dọ̀ bàdẹ́dà gbogbo àwọn eléyàn ti bá ń tọ́ka àti ń tọ́ka sí àjùlọ ọlá èyí ti ń bẹ fún tútù ẹrú ẹrú lẹ̀ so wọ́n apá kan àwọn ọ̀tá ìsìn àwọn wí kàtìkàtì inú ọ̀rọ̀ òṣì lẹ́tọ̀ọ́ ká sọ̀rọ̀ díẹ̀ nípa rẹ̀ ọ̀rọ̀ àwọn kàtìkàtì inú ọ̀rọ̀ ìpínlẹ̀ nìkan ṣe lè jẹ́rú. àwọn ọ̀rọ̀ oríṣiríṣi àwọn sọ pé kì í ṣe islam nìkan lọ́lẹ́rú gbogbo àwọn ààyè láti rí àwọn ọlọ́dọ̀ àwọn fúrúùs àwọn róòmù àwọn aflantónia àwọn náà fi di ẹ̀mọ́lẹ́ àti àròsùtò àtẹ̀lẹ́ oríṣiríṣi ni wọ́n máa fi ń ó lè ẹrú nípa ọ̀rọ̀ ogun àbí kíkẹrú àbí kan jàgbà àbí kan jẹgbé oríṣiríṣi ọ̀nà ni ṣùgbọ́n ẹrú tá a bá sọ nínú ṣẹ̀ríà òun ni ẹni tó lọ jáde tó náà lọ jáde pẹ̀lú àwọn káfíìrì láti lọ láti lọ fèsì àwọn àwọn mùsùlùmí wọ́n á pa ọ̀gá rẹ̀ àbí wọ́n pọ̀kọ̀ ẹ̀ lọ́rẹ́ dígẹ́dì rẹ̀ wọ́n pa ọ̀gá ẹ̀ àbí wọ́n pọ̀kọ̀ rẹ̀ wọ́n ni wọ́n mú àbí wọ́n pa bàbá ẹ̀ wọ́n rẹ̀ dígẹ́dì rẹ̀ òun lẹ́rú tí wọ́n kù. ìgbà tí ọ̀nà táwọn gbà rí ẹrú yẹn ọ̀pọ̀ àni wọ́n lè jí gbé wọ́n lè ra gbogbo lóríṣiríṣi. ìmọ̀ ìsìlámù òun fún ọ̀nà tágbà máa rẹ́rú lọ́dọ̀ pé gbogbo àwọn èèyàn pátá ọmọlúwàbí ni wọ́n ọmọlúwàbí ni wọ́n ọ̀nà kan tí wọ́n lè fi dẹ́rù òun ni kí wọ́n lọ jà pẹ̀lú kéfì wọ́n lè kún wọn lẹ́wọ̀ bàbá rẹ̀ fi rẹ̀ ọ̀nìyàn nìyẹn sọlẹ́yìn náà ni pé Islam tó wá ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn wọ́n ṣàánú àwọn ẹrú kódà wọ́n tó wà nù súnà tó ti sọ lọ́wọ́ ló ìtẹ̀kọ̀ lọ́ha wọ́n máa mọ̀ lẹ́kàtì ẹ̀bẹ̀rún ọlọ́run àti lórí àwọn ẹni tí ẹni kàpálẹ̀ lórí tí wọ́n jẹ́ ẹrú yẹn nínú àánú yẹn àwọn ni pé kínyàn jẹ kínyàn mọ ọ̀gá yẹn lọ́wọ́ àmú wa ẹ̀kọ́ tí gbọ́dọ̀ làbọ̀ lọ́rùn níjọba lágbára láti ṣe ẹ̀rọ tí màá dé fi ikhwanukum khawalukum rọ̀ọ̀kẹ́ àwọn ọmọ ìyá yín tí wọ́n jẹ́ bọ̀ yìí tó ń sìn yín tó ń ṣe ẹrú fún yín ọlọ́run kẹ́ fún wọn sáré lẹ́yìn ni ẹni tó mọ ìyá rẹ̀ bá wà ní abẹ́ ó fún jẹ́ nu tí ń jẹ́ kó fún wa nu tí ń wà àwọn àwọn tí gbọ́dọ̀ làbọ̀ wọn lọ́rùn tó lágbára wọ́n bá làbọ̀ wọn lọ́rùn kọ́ sí kíni ọ̀rẹ́ wọn lọ́wọ́ lórí ẹ̀ gbogbo eléyìí ni mo fi fi wà ní Islam fi oríkà nípa ohun tó ní ṣe pẹ̀lú ẹrú lọ́wọ́ adúṣe àwọn akọ àwọn àhàdìsù rẹpẹtẹ wa gbogbo wa ló ń bẹ tuntun ẹrú lẹ àṣùgbọ́n ọ̀jẹ̀ wọn yá wọn àwọn ọlọ́sẹ̀lẹ̀ tẹ́nìkan tó lọ mú imú ẹrú rẹ̀ ó gé báyìí ah, <laughs> ó gé nínú ọ̀dọ̀dọ̀mọ̀ bá mi láti mi lọ. àwọn àdéhùn náà tó pọ̀ rẹpẹtẹ títí yẹn bá tú lájì lẹ́nu ẹrú èyí tó dáa jù ní kéèyàn kó wò lájì yókùn lẹ́fẹ̀ẹ́ kẹjọ ní wọ́n á jẹ́ ìmejì lẹ́nu mo fi lè kó ní kéèyàn mo fi lè kó ní ẹrú lẹ́yìn náà ni pé tí fámìlì rẹ̀ bá lọ bọ́ sí ọ lójijì tọ́jú ẹrú rẹ̀ ó ti dàmọ́dá àbí lẹ́nu yẹn bóyá bàbá rẹ̀ àbọ̀ ọmọ ẹ̀ àbí àǹtí rẹ̀ kan ó ti kó lẹ́rú ó ti di ọmọlúwàbí nìyẹn ó ti di ọmọlúwàbí nìyẹn àwọn ọlọ́pàá kẹ̀kẹ́ tí wọ́n mú wa ní àdìsí wọn lọ́kọ́ wà lọ́dọ̀ yín bẹ́ẹ̀ náà. Wọ́n ti àyà wípé òyìnbí kàdé ìṣèkàn mọ́ wọn ti arí náà lẹ́tọ̀ọ́ mú wa. بنا ثم ما نقع ثم أوكي بين فتغيبه يرى المسلمين الحديث الثامن عشر بعد الأربعمائة حديث فإنتين حديث عبد الله بن عمر رضي الله عنهما عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال من أعتق شركا له في عبد فكان له مال مال يبلغ ثمن العبد وأن قوم عليه قيامة قيمة عدل قيمة عدل فأعطى شركاء قصاصهم وعتق عليه العبد وإلا فقد عتق منه وعتق عبد الله بن عمر رضي الله عنهما ولا دجل في الله صلى الله عليه وسلم من أعتق شركا له fi àbèdè ẹni tó wáyé pé àwọn méjì ló ní ẹrú yẹn àwọn méjì ni wọ́n ní ẹrú ní òun wá sọ pé tọ̀tọ̀ tèmi èmi ti yọ̀ǹda rẹ ti dọ́kọ́ láàbí o sọ ẹrú níbẹ̀ ni wọ́n ń tà ní ten million tí wọ́n bá fẹ́ tà wọ́n á ní ọ̀kánẹ̀ lọ́sọ̀ọ́ máa yá bọ̀ lọ́gùn sàmànà làwọn méjì ẹni yẹn dẹ̀ lówó tó máa tó owó ẹrú ní five million bẹ lọ́wọ́ ẹ̀ tí ó fi di ọmọlúwàbí yẹn yẹn kò wí mọ̀ àléhì wọ́n fàálù rẹ̀ wọ́n máa fàálù ẹ̀ ìlàjì tó ti ta yẹn máa fàálù ẹ̀ kí ìmọ̀tà àdélé nínú tí ó sì déédéé dọ́gbandọ́gba tó kù yẹn fẹ́ ọ́ àìsàn ìṣòro kẹ́ ẹ̀hó ṣèṣọ̀ṣọ̀ hùm àwọn ẹni tí wọ́n jọ lẹ́rú yẹn wọ́n máa fún wọn nípìn tiwọn tètè bí five million náà lówó yín tá ẹ fi túlẹ̀ yẹn ọyẹ ẹgbẹ́ lọ́kùn tó ó ní wọ́n àìsàkọ̀ àlẹ́ yìí ẹ̀rọ àrẹ̀d ẹrú yẹn máa dẹni ìtúlẹ̀ lórí owó tàwọn tí yẹn tó kó lẹ̀ ìlà tí ọba á ló lọ́wọ́ ọ̀dẹ̀ àìsàkọ̀ nínú ìhòòhò àìsàkọ̀ ó ti tú lájìlẹ̀ nìyẹn ọmọ ìpàdé yẹn ti kó ní abudul ó ti kó ní kinu kinu alẹ́ abudul khalis ó ti di mubahab abẹ́kọ̀ ikọ̀ yẹn ti di mubahab yàní bàdùhù xurun wà bàdùhù àdùdùn ó ti di àwọn náà bí nìyẹn ní ẹgbẹ́ kan ẹrú lẹ́gbẹ́ kan báyìí àsọlẹ́tọ̀ọ́ láti jọ ní ẹrú lọ́kùnrin àbí lóbìnrin àbí kẹ́ńtọ́ bí ti túkun ìtì ẹlẹ́ ti túlẹ̀ náà nìyẹn. ọlọ́run bá dẹ̀ kẹ́ ẹ kọ́sẹ̀ ó fáwọn yòókù táwọn àwọn ọ̀túnlẹ̀ wọ́n fi tú ẹni nílẹ̀ yẹ́nyẹ́ bí àbá ní lọ́wọ́já sí pé ìyàní ẹni yọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kó lè fún ọ lọ́wọ́ tara tiẹ̀ nìkan ní otu lẹ̀ fọwọ́ àgbẹ̀ ẹjẹ́ gbogbo ọ̀sọ́ ọ̀dọ́mọ bá mi rọ. bákan náà tí ọba ní apá kan ìpín ẹni tí wọ́n jọ ní ọdún yẹn kó túlẹ̀ ní dédé ìwọ̀nba rẹ̀ kó kó fún ọ pé ara tútù ẹrú yẹn láti orí ìdìbò. الحديث التاسع عشرة بعد الأربعمائة حديث فنايتين نايتين حديث أبي هريرة رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال من أعتق شقاقا له نمعوي قويمة من أعتق شق شن ونغم من مملوك فعليه ọlọ́run ìdàkókà ti ṣe ti aláàgbà wà láàyè wọ́n ní Abu Hurairah rọ́bì ọlọ́run àìn látọ̀dọ̀ anábì sọ̀lá àlẹ́sọ̀lá wọ́n àìtà kọ́ ṣèkì sọ̀n ṣèkọ̀ sọ̀n ìwé ìtàwé lọ́yẹ̀ náà ni ẹni tó bá tú ìpín kan rárá ẹni tá a ní kàpálẹ́ lórí fàálẹ́ ìkàlàsọ̀fọ̀ olóhó mímọ́ àlehè ọ̀dọ́rọ̀ ènìyàn kó tú gbogbo ara ẹrú nílẹ̀. láhùn mẹ́lẹ́ kó ìmọ̀ ìmọ̀ ìmọ̀lẹ́ ó kú kí ìmọ̀ sàádẹ́ tí ọba lówó wọ́n máa fálú ẹrú yẹn ní ohun tí ó sì dédé owó tó sàn tàbí ohun tó fi túlẹ̀ yẹn. ثم استسعي العبد غير مشقوق عليه ara àwọn àwọn ẹrú ní ṣiṣẹ́ a sì gbọ́dọ̀ lé mọ́ a gbọ́dọ̀ lé mọ́ because ẹrú yẹn ti di mo bá hard yẹn mo ti di mo bá hard mo ti di mo bá hard so òun ni pé apá kan ẹrú apá kan ọmọlábí òun ni ó ti dì ní so àyè àdéhùn eléyìí tábà wọ àdéhùn alákọ̀ọ́kọ́ làkọ́kọ́ ká òun kàkà sí pé ẹni ọba tún pin tiẹ̀ lẹ̀ lára ẹrú tá a jọ ní ó ti tún tọ̀dọ̀ tiẹ̀ lẹ̀ nìyẹn ọba alẹ́dẹ́kùn ó fálẹ̀ wọn sẹ́kùn kíkó fáwọn tọjọ ní bí ọba nílẹ̀kùn tọ tààrẹ ní ó tún lẹ ọba ọsẹ kẹrẹ o kò lè tún tààrẹ ní ẹlẹni lẹ ẹrú yẹn di mọba àd tí wọn sọ fún alẹ kẹfà àdó ẹbùrún ẹbà àdó rọkìk ṣùgbọ́n àdéhùn um, kejì yìí tá a bá wò òun sọ fún wa yìí pé ẹni tó tún pin tiẹ̀ lẹ́yìn ọba jẹ́ ẹni tára rẹ̀ ò lè tí ò lówó lọ́wọ́ ẹ ẹ bá lówó lọ́wọ́ kò tún kó yá tó ẹrú nílẹ̀ yẹn yẹn ṣùgbọ́n ẹrú yẹn máa ṣiṣẹ́ lóun bí wọn ìpín ẹni tó wọ́n ti tu lẹ̀ ọ̀nà wà fi ṣiṣẹ́. àwọn tí wọ́n mú ìta hadith onínú àwọn ìmọ̀ ìyá hadith alákọ̀ọ́kọ́ pé ó ti tú pin iṣẹ́ ìtàwọn ènìyàn nìkan ló kù onímọ̀ Malik imam Shafi imam Ahmed nínú mọ́gà àti wọn àti àwọn ahlul zahir kí sílẹ̀ rí wọn àwọn nípa hadith tí a kà fún wa yìí. الذي لا كفوا المهم هم قالوا لي كان توقع سوء ونكي مباعد يعني بعده حظ وبعده رقيق فاكا ولا بيه لا فاكا أفاكا أفاكا آه، أفاكا آه، bá dèsì ń sọ pé hmm, wọ́n sì sẹ́kùn lẹ́rú làkín iṣẹ́ rẹ̀ gbọ́dọ̀ le tó ìgbà tó fi jẹ́ irú tó pépépéré yẹn wọ́n máa mú ṣiṣẹ́ ń tòótọ́ ìmọ̀ ìyàní ráyò mọ̀ṣíkòkì nàlẹ́ bàtà àfi ṣiṣẹ́ fáwọn bàbá wa níjọ ni ó ti ní iye tó gbọ́dọ̀ ọ̀hún níjọ kan àbá ọjà jẹ́ rẹ̀ yẹn pé wọ́n ṣàkọ́ wa bẹ́ẹ̀ ni ọgbọ́dọ̀ hùn yé báyìí èrò ìbàdàn tó ní ìyẹn ọgbọ́dọ̀ hùn tàbá tí wàá parí rẹ̀ bẹ́ẹ̀ ni ìgbà yẹn làwọn àjọ tó fẹ́ lọ sí àkùsẹ́ tiwa ọmú kejì ta nìyẹn ìyẹn ní òfin ìyẹn wà táìmù tí ó fi hùn ẹ̀yàn fi tó rí owó lọ́wọ́ láti tún fi ṣe nǹkan mi bí àrùn ẹ̀ṣẹ̀ ló bẹ́yọ̀rù àbí báàbù bẹ́yọ̀ ìlú dàgbàrù ẹnu ọ̀nà tá a fẹ́ sọ nípa títa alùmùdàgbàrù alùmùdàgbàrù òun lẹ́rú tá a sọ fún pé à ń ta hẹ́rùn lóbúra máa wò sí i tọ́lú ìdìbò tí ariwo ta nílé mi ike kí ló ṣẹlẹ̀ àgbàgbà ti kú ti dọ̀mọ́ láàbí ń jọ́ nìyẹn hmm. ọ̀nà ń pè ní mùdàgbàrù. مدبر اسم مفعول مدبرة يدبر تدبيرا مدبر مدبر òun lẹ́nu tó ṣe pé ọmọ àdọ́mọlá àbí tọ́jà bá ti kú gbà so ìtumọ̀ rẹ̀ nìyẹn wọ́n ń pè ní mọ̀dábàárù torí tútù rẹ̀ lẹ̀ tútù rẹ̀ rẹ̀ أصعد كنا لين سميع قايد ومنا ترى التدبير التدبير هو النظر في عواقب الأمور كما هو بطلع قارسي بطلع قارسي لأنه باي عندما لا الضمضاء الحديث العشرون بعد الأربعمائة سيكي سونا قريبا حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه أن دبر رجل من الأنصار غلاما له ولنكا هنا أنصار أما أرور لقوني أنصار فنكتهم بيتي كبارا هذا ما لا بني أجاسك يعني يموتون لأنه شريعة سبحانه وتعالى سلام فاتو شيره إنه لفظ من بلغ النبي أن رجلا من أصحابه أعتق غلاما له عن دبر وني أدت مع النبي صلى الله عليه وسلم ike arákùnrin kan tú ẹrú rẹ̀ lẹ ike òun kú gbára báyìí ọ̀dọ́mọlúàbí ni ọ lábẹ́ ẹkún làbó máa ló ń gẹrù kó dẹsí lówó mi ni yàtọ̀ sẹ́rú ni ẹrú tó wọ́ọ̀sì ten million àwọn ẹni tí wọ́n bẹ ti kú gbára ọ̀sẹ̀ ọ̀dọ́mọlúàbí ni ọ fọba àhùrọ̀ sólùlọ̀ òjíṣẹ́ ọlọ́run bá ta irú yẹn bí sàmẹ́ni ní àti dirhami ní eight hundred dirham owó ńlá tó máa haúsára àti sámánì yìí o ṣe wà yìí pé two hundred lásán ó ti ó ti súnmọ́ two million tí àwọn àti ó ti àti jù bẹ́ẹ̀ lọ ó ti àti two million ẹ̀bí mẹ́rin nínú ó fẹ́ wà eight million. ثم أرسل بثمنه إليه ìdí sọlọ wọn á sẹ́ǹdì owó rẹ̀ sí fi àwọn àṣẹ àlùfà àwọn ọ̀sẹ̀ sọ pé wọ́n ti wúlẹ̀ láì ní nǹkan kan sọ nígbà àwọn fámìlì rẹ̀ jogún ni ó fẹ́ kó jíṣẹ́ ọlọ́run sọ̀lá àṣàlá kọ́ gba ọ̀rọ̀ rẹ̀ yẹn tó olówó mi bò mí lọ́wọ́ ní kankan ẹ̀rọ ah, o ìṣọ́lọ́ máa lò nígbà jọ káwá kó fún kó yẹn fún pé má lọ́ọ́ fi jáyé.

obìnrin yìí pé tí wọ́n bá fi ẹnìkan bè fi sọ fẹ́nìkan fẹ́rù kan pé anta ọ̀rọ̀ ń dòbọ̀rọ̀ àmàwò tì í a máa fálù ẹrú ni kí ló ṣe déédéé nu dúkìá rẹ̀ ohun tí ó ṣe déédéé nu dúkìá rẹ̀ ò gbọ́dọ̀ ju wọn fàtẹ́rì lọ. ẹ̀dùkẹ́ rẹ̀ tó bá ti jù lọ bí irú eléyìí pé kò lówó mi mọ́ òun gẹ́gẹ́ kápítà ni ọ̀rọ̀ ẹ̀dùkẹ́ rẹ̀ wọ́n nítorí ipò tí èèyàn bá sọ pé ìwọ lágbájá ti dọmọ láàbí tí mo bá ti kú tán ipò àsọlẹ̀ náà lọ wa èyí tó yẹ kó àlè sàmì sàfilẹ́yìn ikú ó sì wá nù lànà àwọn ìjọmọ̀fọ́ mìíràn làìlá náà bákan náà alimudaba alita tàbá ní bùkátà sí níyàn jẹ gbèsè àbọ̀ fẹ́ náwó ẹrú tó sọ fún pé àlọ́ ti di ọmọlúwàbí tó bá kú gbàrà èèyàn lè tà èèyàn lè nídìí owó kọ́tà èèyàn lè ní bùkátà kankan lọ́ta àbọ̀ jẹ gbèsè bí ẹ̀ka alimami Shafi àti Ahmed àwọn sọ pé ẹ̀ka lè ta ní ẹ̀bá ní bùkátà àbí nǹkan mi àdéhùn yìí náà ni wọ́n fi tẹ̀rí lórí rẹ̀ ẹ̀sẹ̀ ní fásitì sọlá sàlántà pé ó ní bùkátà wá ní òun fi ṣe tàbárò kò lè ṣe é ṣe o èyí tó sì dá tọ́tọ́ jù ẹni tí ọba láyà rí sì kéé ẹrú tó sọ pé ọ̀dọ́mọdé àbí kan bá kú tẹ̀ kọ́ ní owó rẹ̀ jẹ fún ara rẹ̀ òun lọ́tọ́ kóhùn yẹn dẹ̀ náwó yẹn lọ́dẹ̀ sì pé ju kẹlòmínà lọ. Hmm. kọ́dà wọn ní kò gbọdọ̀ náà sínú náà wàá fi lè àyọ̀ àdá bí àwọn sọ́dá kọ̀ ah, kọ́ nǹkan ni kò fi jẹun ṣùgbọ́n tó bá nígbà láyà rúṣìkì ó gbìyànjú láti kọ́rọ̀ ọ́ àǹfààní yẹn pẹ̀lú kan náà sójú ọ̀nà rere tó kó kó kó kó tú ẹrú yẹn lẹ̀ sójú ọmọ àlọ́ tọ́lọ́ bá dẹ́nà sọ pé ọmọ tó fi kò mí nìkan yìí rí abẹ́ ọmọ tó fi kò mí ṣe yìí ni wọ́n yóò tẹ̀lé náà àtẹ̀jídó àyíndọ̀lá ẹ̀ka ìrọ̀dọ̀lá o ohun tí ó lòrè fún yín ká sì gbẹ̀sán rẹ̀ tẹ̀lé ọlọ́run kò jẹ́ kí ọ̀sẹ̀ wa láǹfààní wọ́n sì sẹ àwọn afáwà tí wọ́n kọ́ ọ̀sẹ̀ wa láǹfààní rẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب اليك